ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin tèmi nílé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn èèyàn onílé ti wí àlejò ti wí ọkùnrin ti wí tiẹ̀ obìnrin ti wí tiẹ̀ oníkálukú ti sọ tiẹ̀ ṣùgbọ́n èmi náà gẹ́gẹ́ bí ọmọkùnrin kí lèmi náà rí sọ sí i tó bá jẹ́ èmi náà lọkùnrin obìnrin ṣe irú ẹ̀ fún mi à ẹ má jẹ́ n parọ́ tán yìí ọmọ àlè ló máa rí inú tí ò ní bí máa bínú lóòótọ́ máa bínú ṣùgbọ́n ẹ ọlọ́run ọlọ́run má jẹ́ ká rí àwọn àdánwò tó máa mú wa ṣiṣẹ́ tẹ́mi bá sọ pé rárá kò sí nǹkan tí màá ṣe hmm. nǹkan tí mò ń rò báyìí báyìí báyìí nìyẹn ṣùgbọ́n tí bá bára mi nírò kò bẹ́ẹ̀ yẹn kí ló lè ṣẹlẹ̀ kọ́lọ́n ṣàfún wa ní ẹ̀mí sùúrù ṣé rí àwọn ọmọbìnrin yìí náà wọ́n dẹ́rùn òótọ́ ni ọ̀rọ̀ wọn sùúrù ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù kíyàn kọ̀ ṣáàṣì kí ni kíyàn máa wò wọ́n ràn ni kíyàn dẹ̀ máa fọ̀rọ̀ owó sínú àdúrà torí tọ́ni pé kíyàn ọba tíyàn bá wo dúdú ìfọ̀n ìyàn á wọra dé egun tíyàn bá dẹ̀ wo ti àwọn obìnrin ìṣesí wọn ìyàn á ṣì wà wù gẹ́gẹ́ bí ọmọkùnrin yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọ́kàn ẹ̀ wálẹ̀ ó máa gbìyànjú àti gbé ọ̀pọ̀lọpọ̀ sùúrù jẹ àwọn èèyàn ti wí nílé o oníkálukú ti sọ tiwọn ní báyìí lẹ́yìn ìgbà tí a ti wá gbọ́ ilé mú wá fẹ́ ká farabalẹ̀ lọ gbọ́ orin láti ẹnu broda Shaggy orí ló pe àkọ́lé ẹ̀ lẹ́yìn tá a bá wá gbọ́ yẹn tán àwa lọ gbọ́ Big alaji láti ẹnu Danny Young àti Slim Case ẹ jẹ́ àlọ́gbọ́nrin méjì yẹn tẹ́ bá máa padà wá ẹ sì ní àǹfààní láti bá mi ń bè mí tí kúrò ń bè ẹ̀yin tèmi.